الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أدعو قسم ولون وبا كي الله واتي إجيري أتي النور kí ọlọ́run kọ́ mọ́ bá síwájú wa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni ìjòkó katope halqa ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ní pé seventeen nínú tíra àlàyé nípa tíra al-husulu as-salasa wa adillatuha li sheikh al-islam ibn abdulwahabi rahimahullah tí à ń n'i tí a máa bẹ̀rẹ̀ lónìí ẹ rí i pé mo ń ṣàlàyé wípé àwọn àfáà súnà bá sọ pé nǹkan kan nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọn ní ṣaláì fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pẹ̀lú mímú ẹ̀rí wá látinú àbí wọ́n ń ṣàlàyé nípa pé àwọn nǹkan tá ń ọ̀pọ̀ lóríṣiríṣi wọ́n wá ní pé lára rẹ̀ òun náà ni àtàwákkùlù ṣùgbọ́n bẹ́ẹ̀ náà tún ni láti wá ṣe àwọn àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ tá ń pè ní àtàwákkùl ìgbára lé ọlọ́run ìgbẹ́mìkẹ́ ọlọ́run ọba àmẹ́ni òní nínú àwọn ọ̀rọ̀ tí sheikh tún sọ tó ní pé ìjọsìn ni tó ṣe pé mùsùlùmí kò gbọdọ̀ ṣe fún ẹnìkankan àfọlọ́run ṣùgbọ́n kan náà mùsùlùmí kò sì gbọdọ̀ wà láláì ní ní nǹkan náà sínú ìgbésí ayé rẹ̀ ara rẹ̀ náà ni àtàwákùl tá a sọ níjẹ ìjọ ní òní alkhushu òun náà ni nǹkan tí a fẹ́ gbéyàwó tí ṣéèkì sọ pé wà ní wàhùn ibadati kathiratun wọn ni wọn kà du'a wọn kà mislu islam wal iman wọn ni wal ihsan wọn ni wal du'a wọn ti wá ní wat tawakkul wal nígbà pé ní khushu òun náà ni wọ́n mú èrè wá pé wà dalil wọ́n ni wa qawluhu ta'ala innahum kanu yusari'una fil khayrat ويدعوننا رغبا ورهبا وكان لنا خاشعين ẹ̀rí rẹ̀ ni pé wọ́n wà dẹ̀lílù lókòṣó ẹ̀rí tó wà fún ìní ìpayà ọlọ́run ọba ìpayà ọlọ́run òun náà ni ẹ̀rí pé wà tọ́lọ́run bá ń sọ ní alukur'an ó ní alladhina yẹnì fi salatihim khashu'un àwọn tó ṣe pé tó máa ń kírun wọn wọ́n máa ní khushu' òun náà ni wọ́n máa ní ìpayà nínú ẹ̀mí wọn wọ́n rí i pé èyàrí tí sheikh mú wá wọ́n ní innahum ipe àwọn mùsùlùmí nínú suratul anbiya gbàtọ́fẹ́ mú èrè khushu' wọn ní innahum ọlọ́wọ́n bá ní àwọn mùsùlùmí kánú yusari'una fil khayrat wọ́n ti ti máa yára yára láti máa ṣiṣẹ́ rẹ̀ ẹni pé àwọn tó ń jẹ ẹni rẹ̀ ara ń tẹ́ ti máa dáhùn àmọ́ pé mùsùlùmí gidi lélẹ́yìí ìsọ̀rọ̀ ìrìnà fil khairat gbogbo nǹkan tí ó bá ń jẹ́ oore tó náà bá pè ní iṣẹ́ oore ara wọn máa yá sí ni wọn ò ní máa lọ́ra láti máa ṣiṣẹ́ oore ìyẹn pé tí bá ti rí tó ṣe pé ara rẹ̀ máa ń yá láti ṣe ìbáàdà ara rẹ̀ máa ń yá láti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ara rẹ̀ máa ń yá láti máa tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam kì í máa ń fàtìkọ̀kọ̀ torí fàtìkọ̀kọ̀ kí wọ́n máa fà kí wọ́n máa lọ́ra láti máa ṣiṣẹ́ rí àpẹẹrẹ tó máa mọ̀ pé mùnàfíkì léèyàn ni ẹ̀rí pé nígbà tó lọ́wọ́ bá tó báyìí pé innal munafiqin wọ́n ní wa idha qamu ila salat qamu kusala yura'una an-nas wa la yadhkuruna Allaha illa qalil olùwàníṣẹ́ láwọn mùnàfíkì ẹni ìdá kọ́mú ila sọ̀lá tó ń bá láwọn fẹ́ lọ lè kírun kọ́mú kùtàlà ó dìde wọn ó dìde ní dìde òròjú ni ó dìde ti kọ́ wọ́n mọ̀ fa ti kọ́ òun ní lè yára tààrà ó mú pé ìṣesí mùnáfìkì ń bẹ lára àyàn náà so àmì tó bá ṣe pé tí iṣẹ́ olóore bá bẹ̀rẹ̀ ara rẹ̀ ó yá yóò tètè dìde sí kánmọ́kánmọ́ lẹ́yìn tó rí ń bẹ̀ kẹmọ̀ pé ẹni yẹn ara àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ nù ọlọ́wọ́n ni wọ̀yẹ̀dẹ̀ ìlú nẹ̀nà yàrá ṣe sítẹ́mù rí lára àwọn tí wọ́n ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba tó ń jẹ́ ẹni rẹ̀ yìí wọ́n ní pé yẹ̀rẹ̀ jù nẹ̀nà dẹ̀dẹ̀ ìlú nẹ̀nà wọ́n máa bẹ àwọn ọlọ́run rọ́gọ̀ ọ̀bẹ ń wọ̀ ọ̀rọ̀ àdá wọ́n máa ṣojú kòkòrò ẹ̀rú ìkùnmọ̀ bà wọ́n wàkánù láha khashi'in bákan náà wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa ń páyà àwọn ọlọ́wọ́n ọba kò sí owó wà wọn wọ́n bẹ̀rù àwọn ọlọ́wọ́n ọba ẹ̀wọ̀n kan ó mì pé kí èèyàn jẹ́ ẹni tó máa ń páyà ọlọ́run ọba tó máa ní khushu' ìyẹn ni pé khushu' nísìn ìpayà làwọn ń pè nínú yorùbá àmọ́ tẹ́ bá wò nínú èdè lárúbáwá khudu'un wa tazallulun wa inqiyadu lillah ní jẹ́ khushu' nù khushu' oníkojú pé kéèyàn tẹríba fọlọ́run wa tazallul kéèyàn yẹpẹrẹ ara rẹ̀ fọlọ́run wa inqiyadu lillah kéèyàn jù pàjùṣẹ́lẹ̀ ẹni kó tó bá fẹ́ ṣe ibada kankan nínú ìbáàdà inú ìtẹ̀lé àṣẹ ọlọ́run ó ṣe ní ṣe pé mo yẹpẹrẹ ara mi fún un èyí kí bóyá ọmọ lọ lè yẹnì kìí kí bóyá ńlọ mà ṣe ní ṣe gírímọ̀nkáyì àbí ní ṣe ìṣe pé tọ́ mọ̀ṣẹ́ ní ṣe náà ní ṣe yìí tó ẹlòmíì yóò máa ṣe ìbáàdà lódodo àmọ́ ẹ máa rí àpẹẹrẹ ìṣe àìjọpájúṣe ẹlẹ́ẹ̀ àìtẹríba fún ọlọ́wọ́ bá níbi ìbádà tí bá ń ṣe irú eléyìí ọba mu àìsí khushu àìsí ìtẹríba ìyẹyẹ ara ẹni ìyẹpẹrẹ ara ẹni fọlọ́run òun ni mò ń fà ní wọ́n sọ fún ọ pé nǹkan tó ń ṣe yìí ọlọ́run ọ̀mọ̀ ni ó ṣe bẹ́ẹ̀ wọ́n wá takú pé hùn bí mi ò ti mọ̀ sí náà nù sọ̀rọ̀ ní tó bá ní khushu yóò rọrùn fún láti fi ṣe nǹkan bọ́ọ̀lù ọba ṣe ni kó ṣe irú ẹni yẹn fatabashara mawa'iz Allahi quluba awliya tubashiru mawa'iz Allahi quluba awliya'ihi fataqsha ẹni tó bá ń jẹ́ ẹni tó ní kòṣó òun ẹni pé tó bá ń gbọ́ wà sí torí wà sí ọlọ́run ọba ti rí yẹn pé bóyá ń ka alukoraani fún wọn ka hadith Ànábì sallallahu alaihi wasallam fún ẹni tó bá jẹ́ ẹni tó ní kòṣó tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tí bá ti ń gbọ́ náà ni ìtẹríba ìtẹ ọkàn rẹ̀ ó sì tẹ̀ba fún àṣẹ ọlọ́run ọba ọkàn rẹ̀ ó sì tẹ̀ba fún àṣẹ anabi sallallahu alayhi wa sallam irú ẹni yẹn fàtórìsù sọlá hanfil jawari yóò wá padà wá rí pé ẹni yóò padà wá di ẹni tó ṣe pé yóò wá máa ṣe dáadáa pẹ̀lú àwọn oríkèé rẹ̀ tẹ́ni bá ti tẹ̀ tọ́kàn bá ti tẹ̀ fọlọ́run tọ́kàn ní kòṣó fún ọlọ́run ọba ẹ wá rí pé oríkèé náà yóò máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹni yóò kojú sọ́lọ́run ọba rẹ̀ yóò ní kò ní lè máa yapa àṣẹ ọlọ́run ọba يرينا الله بانسنا أي القرآن وني قل آمنوا به قل آمنوا به أو لا تؤمنوا إن الله إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذكان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذكان ويخرون للأذقان يبقون ويزيدهم خشوعا ọlọ́run bá ní كفري kẹfìrí ẹgbàgbọ́ ni ẹgbàgbọ́ ni kò sí tó kàn mí pẹ̀lú yín torí pé kí ni àwọn tó ń jẹ́ onímọ̀ ìnàlẹ́dínà wútu ilma min qabli àwọn tí wọ́n ti ní ìmọ̀ ṣáwájú kálkùránì yóò tó dé idha yutla alayhim tó bá kálkùránì fún wọn yakhruna lil adqani sujadan àwọn yẹn wọ́n tẹ̀lé balẹ̀ kan náà nìyẹn ó rí lulẹ̀ fọlọ́ wọn forí kalẹ̀ wọ́n wà ní subahana rabbina mímọ́ ọlọ́wọ́n bá o nǹkan wà àdùn rabbina lọ́wọ́ fún ìyàwó ní tọ́lọ́ wọn bá ṣe ládéhùn gbogbo ènìyàn máa ṣe o wọ́n yẹ kẹrù náà lẹ́lẹ́ adìkan wọ́n rí lulẹ̀ bẹ́ẹ̀ sójú ẹ̀bù kún omi ó lójú náà ní àyà tọ́lọ́wọ́ bá ti ọ̀nà sọ́rọ́ tẹ̀lé sọ́ra ṣùgbọ́n kan náà ẹ wo gbàtọ́lọ́wọ́ bá tó ń sọ àwọn nǹkan tí ẹ máa fi dá yẹnì alimami yẹnì alḥafiz ibn rajab alhambali inú tíra àwọn tí wọ́n pè é tafsir ibn rajab gbàtàwọn náà ń sọ̀rọ̀ nípa khushu ni pé ìní ìtẹríba fọlọ́wọ́ bá nínú ọkàn ìpayà ọlọ́wọ́ bá nínú ọkàn wọ́n ní alqalb ọkàn idha khashi'a tó bá jẹ́ ọkàn tí ó tẹríba fọlọ́run tó bẹ̀rù ọlọ́run fa innahu yaskunu khawatiruhu wa iradatuhu radi'a ṣẹ́rí gbogbo àwọn èròǹgbà abú tí ń bẹ nínú ẹ̀mí tí ọ̀dà nǹkan yẹn ìbẹ̀rù ọlọ́run bá yẹn yóò sì kú lè gbogbo ẹ̀ yóò jẹ́ kí gbogbo ẹ̀ yẹn kó kú àwọn ìfẹ́ yẹn ti pé alẹ́ ti tẹ́ńṣẹ̀ àlẹ́tẹ̀bẹ́ àwọn àbúrò tó yẹ pé máa ń wá láti ibi ìtẹ̀lẹ́fẹ́ inú وينكسر ويخضع لله عز وجل ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ènìyàn yóò tẹríba fọlọ́run yóò rẹ̀ra lẹ́lẹ̀ fọlọ́run yóò rẹ̀ra lẹ́lẹ̀ fọlọ́run irú ẹni bá ẹrọ ẹnìyẹn fayazulu bidhalika ma kana fihi min al-ba'wi wa tarafu'i wa ta'adumi wa takabburi ẹni tó bá ní kòṣó nínú ẹ̀mí ẹwà rẹ nìyẹn ẹwà rẹ gbèmí ni ìwà ìgbéra ẹni ga ìwà pé mo tóbi ìwà pé mo ti dà báyìí ẹni máa rí nínú ẹ̀mí rẹ̀ ẹni tẹ́ ẹ bá rí nínú ìṣesí rẹ̀ pé mi ni mo ti tó báyìí mi ni mo ti ga báyìí mi ni mo ti dà báyìí kí ọmọ kúrú ẹni yẹn o ẹni tí kò sí khushu nínú ẹ̀mí rẹ̀ ni. ọmọ ta sakana zalika fil qalbi imaamu ibn rajab alhambali ní gbogbo àti ìyí tí ó ń jẹ́ gbogbo àwọn ìwàkiwà yìí tó bá ti di pé bá ti wá kó nínú ẹ̀mí yàn khashi'at al-a'dha wal wọ́n wà ní gbogbo àwọn oríkèé ara ẹni wal ìrúra kù níbi kan gbogbo wọn gún àtẹríba hátà asọ́wùt kódò ohun ẹ mọ̀ rí àpẹẹrẹ níbi ọ̀rọ̀ tí yẹn máa sọ pé ah, ẹni yìí tọ́ ọlọ́wọ́ bá lọ́mọ kọ̀kọ̀ dé àmọ́ ìtẹ̀rù ọlọ́wọ́ bá ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ so eléyìí ó túmọ̀ sí pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti kó gbọ́dọ̀ máa rí àlàkòṣù nínú ẹ̀mí rẹ̀ Imam Ibn Qayyim rahimahullah àwọn náà ń ṣàlàyé nǹkan tí ń jẹ́ kòṣù wọ́n ní ń jẹ́ àlàkòṣù òun náà ni qiyamul qalbi bayna yadi rabb ta'ala bil khudu' wa zilla wal jam'iyyati alayhi wọ́n ní oníkójú pé ẹ̀míyàn kó máa dúró níwájú ọlọ́run ọba kójú pé gbogbo gbà tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá fi lé Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu tè ọ̀ ń gbọ́ súnà Ànábì ẹni tó bá jẹ́ pé kòṣù bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ẹ máa rí bil khudu'i wa zilla yóò máa tẹríba fún ọ̀rọ̀ ọlọ́run ni bákan náà yóò sì máa yẹ pẹ̀lẹ́ rẹ̀ fọlọ́run kò ní rí pòun ga jù ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. sojú ẹni yẹn mẹ́rin yóò fi mọ̀ pé á ah, ẹni yìí ó níbẹ̀rẹ̀ ọlọ́run. alẹ́ kòṣù àwọn afá mi tó máa ń ṣàlàyé rẹ̀ bí o ti yẹ kòṣù náà ní nkìyàdù lil haqq ní kí ọmọ tẹríba fódodo tó tó bá ti gbọ́ pé kíní وهذا من موجبات الخشوع تعرف ما مقوين هي أبرتك مارينو انت مارينو ومن علامات أنه أمت ماري أن العبد إذا خلف ورد عليه بالحق تلك باتقويا tí wọ́n ṣe rọ́dù fún wọ́n ṣe àtakò fún ọ lórí òdodo istakbala dhalika bilqabuli wal inqiyad ọ wà gba ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí kò ṣú ń bẹ nínú ẹ̀mí rẹ̀ yóò sì wá gba òdodo yẹn yóò gbà wọlé yóò yọnu sí yóò tẹríba fódodo sùúrù rẹ̀ lèyìn fi mà ìpè alágbájá yìí á olùbẹ̀rẹ̀ ọlọ́run àmọ́ ẹni táwọn sọ pé ó ní ìtẹríba fọlọ́run ó ń páyọ̀ ọlọ́run ọba wọ́n wà lórí nǹkan kan táwọn èèyàn ń sọ pé nǹkan yẹn ọ̀dá pàtàkì jùlọ ẹni tó pé òun pépè pé òun ṣẹ́gun ẹni tó lóun ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam irú eléyìí náà yóò mọ̀ bàrẹ́ nínú jẹ́ ẹ mọ̀ rí àwọn èèyàn ń mọ̀ láwọn ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ rí ìrísí wọn e ri ìmúra wọn lọ́kùnrin àti lóbìnrin wípé ntánẹ́bì ni ká ṣe nìyí náà ni wọ́n ń ṣe ṣòkòtò wọn lọ sókè màṣàlá wọn nírọ̀gbọ̀n wọn lọ ṣèjáàbù kó àwọn lè máa lò ní kọ́ọ̀bù lóbìnrin. àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹ yìí wàá máa rí àwọn àpẹẹrẹ pé àṣẹ ìbẹ̀rù ọlọ́run sì ń bẹ níbi kíní ìbáyìí ọba n ti ń bẹ nínú ìfẹ́ ẹnu bóyá níbi tó hára rẹ̀ mọ́ láàrin ẹgbẹ́ kan àbí láàrin ìjọ kan tó hára rẹ̀ mọ́ tí ìjọ òun sọ pé àwọn ń ṣẹ̀sìn àwọn ṣe súnmọ́ nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó ń ti bẹ́ẹ̀ náà mọ fa súnmọ́ nẹ́bí sallallahu alaihi ya láwọn ẹgbẹ́ kan táwọn yóò sì mọ sọ fún tó mọ pàkíyèsí wọn wọn ò sì ní gbọ́ àbí kó jẹ́ pé ayé ẹnìkan kan náà ni tó ṣe pé àwọn ni ò sì ní gbọ́ irú ẹni yẹn ní tó ń fà ní pé kòṣù rẹ̀ ọlẹ̀ ọlẹ̀ ẹni tí kòṣù rẹ̀ bá lágbára dáadáa ìdá ìkólìfà wọ̀rú da àlẹ́yìí bilhaq tó bá ń takò pẹ̀lú òdòdó tó ń mú òdòdó wá náà fi ń sọ náà fi ń ṣàlàyé pé tó ń ṣe yọ̀ọ̀dá ń ti takò ọ́ istakbala dhalika bilqabuli wal inqiyad ẹni yẹn yóò sì gbà nǹkan yẹn gbọ́ yóò sì tẹríba fún un torí pé yóò rí i pé ah, òdòdó lẹ́ fi bá mi sọ̀rọ̀ yìí alimami Junaid wọ́n sọ pé alkhushu la wọ́n kọ́ ni mo fẹ́ dákọ̀ ṣe mistake ni torí pé kí ni Junaid yìí ọ̀kan nínú àwọn onísúfí ni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ kò yẹ kí ọmọ fi ṣe ẹ̀rí rárá sanabi sallallahu alayhi wa sallam ó ń sọ pé tẹ́ ẹ bá rí àwọn mùsùlùmí náà ní bẹ́ẹ̀ nínú òṣìṣẹ́ anabi sallallahu alayhi wa sallam tánàbí ni ká máa sọ nígbà tó wà ní rúkú nínú pé khasha alaka sam'i wa basari wa maha wa ìzọ wa mukhi wa khisami wa mustaqalla bihi qadami anabi sallallahu alaihi wa sallam gan nínú àwọn ṣẹ́sì rẹ̀ òun náà ni pé ìyẹn ọmọ rí i pé ìṣesí ntánpé ní ìbẹ̀rù yìí ìbẹ̀rù ọlọ́wọ́ba la ilaha illallah ó wà nínú ọkàn Ànábì sallallahu alaihi wasallam ànábì tó wà máa sọ jáde bí kì í ṣe pé ọkàn mi nìkan sàmùí etí mi gan-an òun náà ó tẹríba fún ọlọ́run ọba etí mi ó páyàwó ọlọ́run wọ́n bá sọ̀rí ojú mi ó páyàwó ọlọ́run wọ́n mú xì làákàyè mi ó páyàwó ọlọ́run wà ìzọ́ mi àbọ̀pọ̀lọ mi wà ìzọ́ mi egbò mi ó páyàwó ọlọ́run bákan náà wọ́n mustaqalla bihi qadami kọ́dà gìgísẹ̀ mi gan-an kò ní ṣe ní kúkúrú kò ṣe kúkúrú níbi ìbẹ̀rù ọlọ́run kí lóyún túmọ̀ òun ni pé gbogbo eríkèé náà tó bá yá tí ọkàn bá jẹ́ ọkàn tó bẹ̀rù ọlọ́wọ́n ba gbogbo eríkèé òun náà yóò jẹ́ ẹni tí ó máa wárìrì fún ọlọ́wọ́n ba ni. hadith mo kà yín bẹnu sahih muslim anabi sallallahu alayhi wa sallam ló máa ń ṣe àdúrà bẹ́ẹ̀ tó wà lórí rùkù ẹni pé ara ọ̀nà tí ìyẹn máa tó fi ń ṣe يعني عبيات ما ينشل الركوع لين بعدها سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم يتول يشلي لك خشع لك قلبي وبصري أخشع لك سمعي وبصري ومخي وعظامي وما استقل به قدمي so eléyìí túmọ̀ sí pé ìyẹn tún máa ń bẹ ọlọ́run etí ọkàn etí ojú ọpọlọ egun èèyàn gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ nǹkan tí khushu tí ó máa hàn níbẹ̀. al-imam al-allama abdulrahman as-sa'di بعدين بتفسير الكريم الرحمن و وقال فضائق أي, أي يتنافسون في القرب لا تنشل أي أولئك الذين يدعوننا يبتغون يا رب إم الوصل أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا يعني أي يتنافسون في القرب إن كان طبعا الجنوري wọ́n máa ń lọ lè ń ṣe alápáǹtètè pé kí láfi súnmọ́ mẹ́wọ́n bí wọn lọ́wọ́ bá wọn. ọ̀yà bùdùlù náà máa yẹ kọ̀dẹ̀rú náà àìrí yìí náà àmẹ́rin sọ̀rọ̀ àwọn máa ṣe ń tọ́ bá rí pé iṣẹ́ rẹ̀ ni wọ́n máa ṣe fọ́lọ́run. al-muqarraba ila Allahi wa ila rahmatihi yakhafuna adhabahu wọ́n máa jìnà sí wọ́n máa páyà rẹ̀ ìyá ọlọ́run bá máa jìnà gbogbo ìbádà tí wọn bá ṣe tí wọn bá fi kòṣó èsì tí wọn bá fi níta ń pè ní ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ìsákàn kò lè wúlò fún mùsùlùmí o. ẹ̀rí pé ọlọ́wọ́n bá tó fún ní alukur'an ikú alam ya'ni lilladhina amanu an takhsha qulubuhum li dhikrillah wa ma nazzala pé àwọn ọmọ ìdámọ̀ kí ni ń ṣe wọ́n gan-an àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo tí kò tí ì sún wọn débi pé à ń táṣà kólóbù wọn kọ́kàn wọn kọ́ máa wárìrì kọ́kàn wọn kọ́ tẹríba fọlọ́run lè dékèrè lẹ́yìn àti wọn ti gbọ́ alukur'an ọmọ ẹni zẹlẹ bíi ìmìnà àwọn ẹni zẹlẹ ní alhaq orúkọ tó bá sọ kalẹ̀ ọkàn wọn ò tí ì lè máa wọn ò tí ì dépò kó ṣe pé lẹ́sẹ̀ kan náà wọn lẹ́ni wọn máa tẹ̀ fún un ẹni pé tí ẹ̀mí ò ní máa fura máa líle ẹ̀mí tí ẹ̀mí ní lé láti tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá láì tẹ̀lé fún un irú ẹni yẹn òun gangan tó máa ń sọ pé kòṣù ìdàkejì rẹ̀ táwọn fi dàmọ̀ pé èèyàn ní kòṣù òun náà ni al-ghaflati an dhikri kí wọ́n gbàgbé kọ́ máa rántí ọlọ́wọ́ bá kọ́ gbàgbé ah, kí wọ́n fẹ́ sábúrú yóò sì sí lọ túù kúrò kò tó rántí pé àkí wọ́n ṣe yìí àbí ó ń ṣe ìbẹ̀ ń ṣe ìbáàdà ọlọ́wọ́ bá lọ́wọ́ kò ní rántí kọ́ máa rántí ọlọ́wọ́ bá lórí rẹ̀ lẹ́yìn náà qaswatul qalbi an ta'atillah kẹ́mi yẹn ó lé kókó kọ́mọ̀lẹ́mọ̀tẹ̀lẹ́ àṣẹ ọlọ́run kọ́mọ̀lẹ́ jù pàṣẹ ṣẹlẹ̀ irú ẹnìyẹn kí wọn pẹ́ ní tó ṣe pé kò sí kòṣó nínú ẹ̀mí rẹ̀ kò sí ìbẹ̀rù nínú ẹ̀mí rẹ̀ nù. nínú ọ̀la nẹ́bí sallallahu alaihi wasallam nínú àdéhùn ti Zayd ibn Arqam tó gbà wá nínú àdéhùn sallallahu alaihi wasallam àmọ́ sọ pé Allahumma ọlọ́run o inni a'udhu bika min ilmin la yanfa ìmọ̀ tí o sàǹfààní ọlọ́run mọ́jì kí n nílùú ẹ̀ àdéhùn ń ṣàdúrà bẹ́ẹ̀ wa min qalbi la yakhsha ọkàn tí ò ní sí kòṣó ọkàn tí ò ní yó tí ò ní yá yọ ọkàn ọlọ́run mẹ́jì wọ́n fún mi nírú ẹ̀ ọlọ́run sọ mi nírú ẹ̀ wọ́n mi ń dá ẹ̀rọ̀sẹ̀ ńlá ìṣẹ̀jà àdúrà tọ́lọ́run nígbà ọlọ́run sọ wa ń bẹ̀ ẹ wo èrì pé tẹ́lá wo ní ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin sọ̀rọ̀ sọ́lá ń bẹ ọlọ́run ọba fún pé kó sọ níbẹ̀ ọ wá ìṣọ́ níbi ọkàn tí kò ní ìbẹ̀rù ọlọ́run ọba fún ni pé mùsùlùmí ọgbọ́dọ̀ nínú síra wọn tí wọ́n pẹ̀lú tafsir ibn Rajab tí mo wílẹ̀ kan wọ́n ní waqad shara'a Allahu li ibadihi wọ́n ní ọlọ́wọ́ bá ṣe lófin fún àwọn ẹrú rẹ̀ min anwa'il ibadat nínú àwọn oríṣiríṣi ìbádà tá a máa ń ṣe ma yazharu fihi khushu'ul abdan ìtọ́ hàn bẹ́ẹ̀ wọ́n náà yẹ kí eríkèèyàn kọjú eríkètì pé ọmọ bẹ̀rù ọlọ́run ọba ara kára bẹ̀rù ọlọ́run ìtumọ̀ kí ni dára bẹ̀rù ọlọ́run wọn ni pé máa ń ṣe nǹkan tí ọlọ́run nìkan máa fi má sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn má má sòfófó má má parọ́ so anáṣe omínú kò ṣe ìkọlù wọ́n ló lé wọ́n kẹsàrè níbo wá ní ìbẹ̀rù gbogbo eríkèé ṣe lè wá kí n fi ìbẹ̀rù kí n fi eríkèé bẹ̀rù ọlọ́run kò lè wá fún yàrá láti ibi kankan àfi tó bá jẹ pé yẹn bá ẹ̀mí yẹn bá jẹ́ ẹ̀mí tó ń bẹ̀rù ọlọ́run ọba ẹ̀mí tó ní ìbẹ̀rù ọlọ́run ọba lẹ́mìí òun ló lè rọrùn fún kí ara náà kó bá bẹ̀rù ọlọ́run ẹ̀rí kọ́lọ̀ wọn bá sọ báyìí pé qad aflaha al-mu'minun ọlọ́run ní àwọn mùmìnì wọ́n ti ṣoríire wọ́n ti là àwọn mùmìnì wo ni alladhina hum fi salatihim khashi'un ẹni tó bá jẹ́ pé olùbẹ̀rù ọlọ́run ọba níbi ìrun tí bá ń kí ti pé yóò máa bẹ̀rù ọlọ́run kò ṣú yóò kírun rẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba ẹ̀rí kọ́lọ̀ wọn bá ṣàlàyé fún wa wípé wasta'inu bis sabri was pẹ̀lú sùúrù àti ìmọ̀ kírun wa innaha lakabiratun illa ala al-khashi'in wọ́n ní ìrun yìí o ìmọ̀ ń ṣòro ọ̀rọ̀ tó lágbára ni o tí ìbá ṣe fún ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run nìkan olùbẹ̀rù ọlọ́run nìkan iná ni yóò máa rí ìbẹ̀rù ọlọ́run ọba ní orí rọ̀kí ni ní máa ṣòro fún un nípara ọ̀nà tí ó fi mọ̀ pé lágbájá ọbẹ̀rù ọlọ́run òun náà ni tẹ̀rí pé ẹni yìí ó jẹ́ ní tí ìrún máa ń rò fún láti kí tó bá kan náà yóò kí gẹ́gẹ́ bọ́lá ọba ṣe ní kókè. ìgbà tí àwọn afáàn sọ̀làyé ti ń jẹ́ ti ń jẹ́ alkhoshu ipe ńlá alkhoshin níbi ìpè tó máa pé alkhoshin wọ́n ní alimutawadi'in àwọn tó máa ń tẹríba fọlọ́run tó ṣe pé ń tọ́lọ́run bá bá wí ẹ̀sẹ̀ kan náà ni wọ́n tẹríba fún un wọn ò máa lọ lè sọ pé ah eléyìí ọba wọn lára mu eléyìí oṣù dédé ara wa so irú ẹni tó bá ń rí òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ irú ẹni yẹn kò kí ń so olùbẹ̀rù ọlọ́run ọba. so táwọn ń sọ pé n ti ń jẹ́ ìbẹ̀rù khushu gangan wọn lè khushu al-qalb ẹni kí ẹ̀mí kó bẹ̀rù kẹ́mi ọ̀páyà ọlọ́run wal jawarih lillah kíríkì náà kó bẹ̀rù ọlọ́run ọba so léyìí òun náà ni ti ń jẹ́ pé yẹn ní khudu kí wọn kí wọn tẹ̀yẹ̀ لا تباشره هذه الكسرة فهو غير ساجد سجود المراد منه إذا سجد القلب لله هذه سجدة العصمة سجدت معه جميع الجوارح يعني كتير أمي tí o bá ti tẹ̀rí ba fọ́lọ́run ọba kò lè rọrùn ìmọ̀mù Ibn Qayyim náà ibẹ̀ kò lè rọrùn kí ara kó ló wọn tẹ̀rí ba fọ́lọ́run kódà tára rẹ bá ń tẹ̀rí ba fọ́lọ́run ẹ̀mí rẹ ó sì máa sọ pé irọ́ lọ́run pa tára bá ń tẹ̀rí ba tí ń fi hàn pé mi ò ń tẹ̀rí ba àmọ́ tẹ́mi ọ̀ tẹ̀rí ba so kò ṣeé ṣe fún náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ kíyèsí ẹ̀mí ara rẹ̀ kó ṣe pé gbogbo tí ń jẹ́ ìtẹríba fọlọ́run ìgbà fọlọ́run ọba lórí àwọn òfin rẹ̀ so ìta ń pè ní àlùkòṣó tí ń jẹ́ pé òun náà là ń pè ní ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí nínú èdè yorùbá òun náà ni pé mùsùlùmí ó mójútó ṣùgbọ́n kan náà kòṣó tá à ń wí yìí inú àwọn kan tó ṣe pé máa ń gbìyàn ga ni ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ènìyàn ga níwájú ọlọ́run ọba àbí dẹ̀rọ̀dá ó ní ó sọ báyìí pé ènìyàn dáadáa bọ̀ fún mi ìtìrọ̀bí ọlọ́run àlè ó sọ fún àbí dẹ̀rọ̀dá ó ní làwọn ṣíìtà làḥàdẹ́tùkà bí awọlẹ̀ ìlmi yorùfà àmìnà náà tó ẹ wo àwọn ọ̀rọ̀ ńláńlá tó ṣe pé àkàyẹ̀ni àlùkòṣó yìí bó ṣe pàtàkì nínú ìṣẹ̀mí ayé ní ìṣẹ̀mí ayé ẹ̀sìn tó àwọn sọ̀rọ̀ ń jẹ́ kó ń yé wa wípé tọ́lọ́run bá fẹ́ gbé nǹkan kò lórílẹ̀ ayé ara àwọn ìmọ̀ tọ́lọ́run bọ̀ kọ́kọ́ gbé kò lórílẹ̀ ayé kò ṣe òní ẹni pé ẹ̀rín rí àwọn èèyàn tó ń jẹ olùbẹ̀rù ọlọ́run ọba máa wò ẹ̀rín rí àwọn èèyàn tó kọ́ ọmọ páyà ọlọ́run ọba tó pẹ́ fọ̀rọ̀ ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti máa yí padà. ọ̀bá ìdàbọ̀ summit ó sọ fún àbídàdà ó ní láwùṣẹ́ẹ̀tì tó bá wù ọ́ la adestuk máa sọ fún ọbẹ̀ awọ́lẹ̀ ẹ̀lmi yorùbá mi nìyẹn náà àkọ́kọ́ ọmọ tí wọ́n kọ́ gbé kú láàrin àwọn èèyàn tó ní alikọ̀ṣó olóhùn náà ní ìbẹ̀rù ọlọ́wọ́n bá wọn ni yóò ṣe kú àǹtẹ̀dẹ̀kùlà masjidan aljami'a fala tara fi rajulan khashiyan allahu akbar nítorí bá di àsìkò kan wàá wọ mọ́sálásí tó ṣe pé mọ́sálásí jimá táwọn èèyàn kún bẹ̀ bá mú ọ̀wá ní rí rajulan khashi'an ò ní rí olùbẹ̀rù ọlọ́run ọba kankan bẹ̀ mọ́ yẹn ni pé olùbẹ̀rù ọlọ́run àwọn tí ò ní khushu wọn wọ́n tó ìjọba kálukú wa ká wúra wa o kì í ṣe pé ọ̀rọ̀ tá ń ka yìí ń sọ fún wa pé ká múra ká má jẹ olùbẹ̀rù ọlọ́run o bóyá ni pé ojú kòkòrò náà ń ṣe wá o ń ṣe wá lójú kòkòrò ni ká wà nínú àwọn tí wọ́n wọ́n yẹn àwọn tí wọ́n wọ́n kó kálukú wa wà ń kò wá rọrùn ká náwó sí àbí kẹ́nìkan jáde kúlé mi ni bí ẹni pé nkálukú náà ní owó ẹ̀mí ara rẹ̀ pé ṣé nǹkan tí ń ṣe yìí ǹjẹ́ mo ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run bàbá yìí ǹjẹ́ kò ṣó ìpayà yìí ń bẹ nínú ọ̀rọ̀ mi báyìí. ṣùgbọ́n kan náà tàbí àdàbọ̀ náà àìsàn náà wí bẹ́ẹ̀ olóhùn gbọ́dá tó dà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi tẹ̀ ni ànábì ni awọ́lẹ̀ mọ yorùbá mi náà ẹlẹ́kọ̀ṣọ́ wípé àkọ́kọ́ tí wọ́n kọ́ gbé kù lórílẹ̀ ayé láàrin àwọn èèyàn òun náà ni ẹlẹ́kọ̀ṣọ́ ìpayà ọlọ́run ọba àwọn èèyàn ní páyọ̀ ọlọ́run ọba mọ́ alhassan basir rahimahullah oníṣẹ́ rí oní alẹ́cílmù ilmani ilmu lisan wa ilmu bilqalb wa ilmu qalb wa ilmu nafi wa ilmu lisan wa hujjatullahi ala ibnu adam oníṣẹ́ rí ìmọ̀ ìmọ̀ méjì ni o ó ní pé ìmọ̀ méjì náà lẹ́sìn máa rí láàrin àwọn èèyàn ẹ máa rí ìmọ̀ kan tó yẹ pé ìmọ̀ rí àwọn ni àwọn ìmọ̀ tí ó dùn táwọn èèyàn máa pè fún ọmọ sọ lóríṣiríṣi tí wọ́n dùn tó ní pé lówì yìí ah, àfa ọ̀rẹ́ nu àfa dùn wà ilmun bil qalb ìmọ̀nù ọkàn bẹ́ẹ̀ o ìmọ̀nù ọkàn òun náà ni wọ́n ilmun nafi òun ni mà tí ó ṣàǹfààní o ẹni tó bá ní mà nínú ẹ̀mí rẹ̀ tó ṣe pé ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ba ń lo nínú ẹ̀mí ẹ̀tí tó bá bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ara rẹ̀ ó wà rí rèrè sòun náà ni ó bẹ́ẹ̀ nìyẹn òun ẹni tó ṣe pé a lè pè ní ẹni tó ní kòṣó ẹ̀rì kan náà ọba tó ń sọ wípé ẹni tó bá bẹ̀rù wọn lọ́wọ́ bá náà tó máa ní àpọ́nlé jùlọ wọn lọ́wọ́ bá nìyẹn ومن أعظم الأسباب الموجبة للخشوع الصلاة ẹ̀rí kọ́ ló bá ń sọ fún wa pé tá a bá ń kírun wípé irun kò ní ní ìtẹ́wọ́gbà àfi kọ́ jẹ́ pé èèyàn kí pẹ̀lú bẹ̀rù pẹ̀lú khushu àwọn ọ̀nà kan bẹ tó ṣe pé kì í jẹ́ kí èèyàn ó ṣe nínú kì í jẹ́ kí èèyàn ó rí ìrun láti máa bẹ̀rù náà bá lórí irun ò ní rí irun rẹ kí ní ìkí tó níbẹ̀rù ọlọ́run ara ìnibí tí wọ́n máa kírun ní ìkí àláàdà kí wọ́n máa kí ebá nẹ́bí sọ̀lọ́ sọ́lámù sí oníkàkì ṣùgbọ́n kan náà tí wọ́n bá jẹ́ onífẹ́ẹ́nú yìí tí ń jẹ́ kòṣó ìmọ̀jìnà tí ó ń tàn ìmọ̀jìnà tí ó ń tàn tó ní pé kí gbogbo akábalẹ̀ jẹ́ olùbẹ̀rù Abu Sinan ó ní alùkòṣó ń dápẹ́ ní kòṣó wà lọ́kọ́fù láàbùn lọ́kọ́lù bíláyò faríkù abadan lẹ́nu pé ìbẹ̀rù tó pé mo wà nínú ọkàn yẹn gbogbo gbà ìwà ni fi nǹkan yẹn láéláé tó gbogbo gbà lẹ́mọ̀ bẹ́ẹ̀ ni yí lẹ́nu tó mọ̀ tẹ̀lé ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run mujahid nínú àwọn afọ onítafsir òun mo fẹ́ dákọ lẹ́ẹ̀kan òun mo fẹ́ jákọ òun mo fi ń jákọ junaid ó ní ẹni khashi'in ọlọ́run tó máa ń pè ní ẹni tó bẹ̀rù ọlọ́run ayé mutawadi'in àwọn tó máa ń tẹríba fọlọ́run ọba tó kí wọ́n bá ti gbọ́ nǹkan kan ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sì tẹríba ni wọ́n máa ṣe ẹjẹ́ kí ni àjẹká wúra wa ǹjẹ́ orí báyìí ǹjẹ́ ǹjẹ́ àwa ń fún ọlọ́run ọba ní ìbáàdà yìí báyìí àbí ẹlòmíì là ń gbé ìbáàdà wa fún ẹlòmíì tẹ́ bá retí lóun ṣe nǹkan kan nínú ìjọsìn nínú tẹ̀lé súnà Nábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ń ṣe súnà mọ́ alákèsí pé bẹ́ẹ̀ yìí ń ṣe yìí kọ́ bá mú àmọ́ wọn ò ní gbà o wọn ò ní gbà látara pé kíni látara pé ìgbà àwọn ṣe ń ṣe tiwọn yẹn bẹ́ẹ̀ni tó dá ẹgbẹ́ tiwọn lẹ̀ bí ṣe ń ṣe lónìí kàmá náà ṣe ń ṣe wọn sì ní yọ ọ́ pọ̀ sùrù eléyìí kò sí à ń pè ní kòṣó ẹni bẹ́ẹ̀ sọ abẹ́ náà wọ́n ti wá ní wọ́n ti wá ní kó mọ̀ ṣàtìní àti wọn lẹ́nu tó ṣe pé yóò jẹ́ olùtẹ́ríba fọlọ́wọ́n ọba <clears throat> kó ṣe wá ní ẹni tó ṣe pé yóò lè máa tẹ̀lé àṣọ ọlọ́wọ́n ọba náà tí ó ní kò ṣó kábàá lè ṣoríire ní ọjọ́ ìgbéǹde alqiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.